الحمد لله رب العالمين ثم صلاة الله وسلامه على رسول الله وعلى أهله وصحبه أجمعين تكفى الله أبا tẹ̀lébí a ti ṣe àdé fún wa ní ìjẹjọ wípé tí ó bá ti di ní ẹ̀kùn ní àwọn ìbéèrè tí a bá ní oná ní àwọn ìbéèrè ní ọwọ́ àwọn ṣéfù wa so ẹni tí ó bá ní ìbéèrè àyẹ̀nà ọwọ́ wa láti béèrè ìbéèrè wa bí tẹ̀lẹ̀ jẹ́ pé àwọn béèrè kan ti wà bí báyìí tó jẹ́ wípé wọ́n bá wa fi ìdáǹsì ṣùgbọ́n láàrin bàbá bá ń béèrè tó bá ń dá àwọn ìbéèrè àwọn tá a bá ní béèrè náà àyẹ̀nà ọwọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ nínú àwọn béèrè tó wà ní báyìí òun náà ni wípé eléyìí tí ó ń yá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wó láti lè fi ra ọtí kí ìdájọ́ ní ẹgbẹ́ على نبينا محمد وعلى آله وصحبه وسلم أني فقنا رغب لكذا نشكر المائدة أني وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان pé ẹ̀yin mùsùlùmí ẹ máa ràn yín lọ́wọ́ lórí dáadáa lórí ìpayọ̀ ọlọ́run ẹ sì máa ràn yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ lórí ìkọjá àdá lábẹ́ eléyìí agbọ́dọ̀ fún ilẹ̀ pé ìpìlẹ̀ kí mùsùlùmí kó yá mùsùlùmí lówó àti kó tẹ̀yà kẹfẹ̀ẹ́ lówó mùsùlùmí lè yá mùsùlùmí lówó mùsùlùmí sì lè yá gẹ́fẹ̀ onílówó aláàsùlò fi ìjẹwàsí ìpìlẹ̀ ní kò sí tí ó burú kí mùsùlùmí kó yá mùsùlùmí ẹgbẹ́ lọ́wọ́ kò sí tó burú kódà nígbà mìíràn kí mùsùlùmí kí ó yá gẹ́fẹ̀ onílówó bí èsì sí tó burú kí mùsùlùmí lọ yáwó lọ́wọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kò tún sí tó burú kí mùsùlùmí lọ yáwó lọ́wọ́ kèfèrí nígbà mìíràn kankan bí má burú nínú ẹ̀sìn lẹ́gbẹ̀lẹ̀ ṣùgbọ́n ní padà wá jẹ́ nǹkan tó burú látàrí nǹkan míì tí ó lọ rò papọ̀ máa onírúbẹ̀rẹ̀ tí wọ́n ṣe bẹ̀rẹ̀ yìí tí mùsùlùmí ni ó yá mùsùlùmí ní àlówó ó sì rọ̀pá níyà tí ẹni tó ń yá lówó tó fẹ́ lò fún ni láti lè fi ra ọtí eléyìí gbọ́dọ̀ yẹ ń tàn lówó nígbà tó ti hàn pé tí ó torí ẹ̀ fẹ́ fi yáwó ló ní torí pé ó fẹ́ fi ra ọtí ẹ̀rí pé àgbọ́dọ̀ yá lówó lórí àlámàrí àti lórí àní àti oníyì wọn ni àwọn ọlọ́run ti a sí wọlé tí nípìnlẹ̀ نقوله سبحانه وتعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان pẹ̀yìn mùsùlùmí fún ayé lọ́wọ́ lórí ìmá ṣetọ́lọ́ lórí ìmá bẹ̀rù ọlọ́ ẹwà fún ayé lọ́wọ́ lórí ìmá ṣe ọlọ́ àti lórí ìkọjá àlọ́rọ̀ láṣọ́k pẹ̀lú tó bá yá mùsùlùmí àbẹ́lòmí ìgbà ló yẹ ṣe mùsùlùmí lówó nítorí kí òun tàn lè fowó náà rọ̀ ọtí لا شك أن هذا تعاون على الإثم والعدوان ìkún ẹ̀yàn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ lè fẹ́lá ìlú oòsì tí wọ́n ti wá lórí ẹ̀kọ́ tọ̀ ọlọ́wà náà kọ́lọ́bà sanwó fún ọ ní ẹ̀sìn rẹ̀ oníbèrè béèrè pé nígbàtí mo bá ń gbọ́ Al-Qur'an ọkàn mi kò kí ń kò ṣùgbọ́n tó bá jẹ́ pé náà ṣì bá ń gbọ́ ọkàn mi yóò mọ̀ mi ǹjẹ́ ọkàn mi sì ń ṣe yìí

إيمانهم وعلى ربهم يتوكلون أي رغم أنك وكسر يفوع السنسي أو من الجديد nígbà tí wọ́n bá ń ka ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ẹ̀jẹ̀ ọlá sí wọn létí ọlọ́ni ìnàmọ́lẹ̀ mìíràn yàrá ìnàmọ́lẹ̀ lè nà ká mọ̀ lórí ìmàna àpèjúwe àwọn tí máa ní wọn pé ìròyìn táàrí lára àwọn tí ìmánì wọn pé ó ní alẹ́dínà ìdàdókè ọmọ ọmọ ìṣẹ̀lẹ̀ ìṣòro táwọn èèyàn bá rántí ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ọkàn wọn máa gbà ọkàn wọn máa ṣe ìdàdókè aláyé ayàtòwó tí ọba ti wá kà sí wọn létí àwọn ọ̀rọ̀ ọlọ́run zẹ̀ẹ́dẹ́tùn ìmáàná ìmáàní wọn máa lékún وعلى ربهم يتوكلون ọ̀dọ̀ ọlọ́run ọba ìjẹ́ lọ ń gbé ara lé alẹ́mọ́bùn kò tó bí ọ̀ṣọ̀tọ̀lọ́dà àlejò nígbà tí wọ́n ṣe tẹ̀sí ìwáyà yìí wọ́n ní ọlọ́run ọba àlejò ọlọ́sàlàyé fún wọn yìí lórí ní àwọn ilé àná ọ̀sùn hábà ó dé tààrà àná ó ṣe sí wọn ní bọ́lọ̀ ṣe ròyìn èsì tó máa ń gbọ́ orin àbánugbọ́n tí ó jọ mọ́ gbogbo àwọn èèyàn táwọn èèyàn máa ń gbọ́ tí èyí jẹ mọ́ tí ọlọ́wọ́n bá àríkẹ́ ọláfọwọ́sí ọlọ́wọ́n bá àríkẹ́ olóòwò yẹn pé ọkàn wọn máa ń mì fún nǹkan mi àti kọ́kọ́ wọn máa mì fún ìgbọ́ ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá ṣe tí bí òun tọ̀hún tí wọ́n ti gbọ́ ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá kì í rí àmì ìmánì lára ọkàn òun tọ̀hún هذا يدل على قسوة قلب ذلك الشخص nítumọ̀ wípé ọkàn ń tọ̀hún ọkàn rẹ̀ ti ti pẹ̀ta ó ti lé fún mapasati kóòlù hukum mi bá sí àdìdàríkà fayyaká alhijarati aw ashaddu qaswatan wa inna min alhijarati lama yatafajjaru minhu al-anhar wa inna minha lama yashaqqaqu فيخرج منها الماء إن منها لما يحبط من خشية الله lọ́wọ́ bá àlẹ́kẹ́ ọlá sọ fún wa pé nípa táwọn èèyàn kan bá ń bẹ tí wọ́n kọ́ ọlọ́wọ́ bá àlẹ́kẹ́ ọlá tí wọ́n kà fún wọn tí ó mì tí ó máa pa wọ́n lẹ́kún tí ó máa mì wọ́n ayé tí wọ́n kọ́kọ́ àwọn tọ̀hún ti lè nù ọ́dà líle tọ́ka àwọn ènìyàn lé ó lè bí òkúta ní ọ́dà ó ẹ̀ṣẹ́ tó kọ́ sí wa àwọn ẹlòmí ń bẹ tí wọ́n bá ń bẹ nínú ìpò yìí lòmí tí bá kàn gbọ́ ọ̀rọ̀ tí wọ́n kàn kọ́ ni lásán àbáńsà ti kiri kan tí èsì tọ́lọ́wọ́ bá àríkọ́lá yóò sì mọ̀ sùúrù nísìwọ́n ló dá fún ẹwọ́n ká ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá lẹ́gbẹ̀ẹ́ kọ́dà kò tiẹ̀ ní mi eléyìí kọ́ kìí ṣe àmì ẹ̀mí gidi tó pé kọ́dà lọ ní bókúta ṣe lè tó ìgbà mí bí àwọn nǹkan àwọn nǹkan rírọ̀ máa ń wọ ara òkúta wọ́n ní àmìnà ní ìdárọ́tì lẹ́mọ́ ẹ̀dẹ̀fẹ́ ìjẹun nínú ìlànà àwọn àwọn omi ó máa rí ní sàlábẹ̀rẹ̀ bó ṣe omi ó kò lè dé ibi kò wá ní fàyè lẹ̀ fún kí nǹkan wà méjì láwùjọ òkú méjì ọkà ni wọ́n ní àmì ìhà lẹ́mọ̀ ayẹ ṣọ̀kọ́ fọyọ́ kùdù mi là nà ń bẹ nínú àwọn òkúta bí tí ó sì máa tí ó máa yanu tómi ó láǹfààní àti gba rẹ̀ jáde á ní dáadáa wọ́n ní àmì ìhà lẹ́mọ̀ ayẹ àbí ìtòmí ní kọ́ṣì àti ìlà gbókùúta ṣe jẹ́ nǹkan tó le koko tó ń bẹ nínú àwọn òkúta tí ó fọ́ dànù nítorí pé ó bẹ̀rù ọlọ́run ń páyà ọlọ́run lọ́wọ́ ń zẹ̀lẹ́ náà hàn lẹ́kùn àná àlẹ́ ìjẹ́lẹ̀ rí náà rí tẹ́ wò kọ́ ṣe àmútasọ̀ bí àmì kọ́ ṣe ti lá wà tí ó kẹlẹ̀ àmúta ìlúna lórí buhari náà lálẹ́kùn wá ní ta sọ kalẹ̀ lẹ́yìn ẹ̀yìn bẹ́ẹ̀ bí ran máa gbọ̀n mútasọ̀ bí tí ó máa fọ́ min khashyati Allah látàrí ìbẹ̀rù tí òkúta yẹn rí torí tọ́rọ ọlọ́run ọba àlejò ọlásọ̀ kalẹ̀ sára rẹ̀ ọtíríkà amthal afọ̀rọ̀jọ̀rọ̀ ní kó yẹ kí ọkàn tiẹ̀ náà mì nígbà tí wọ́n bá ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọlá fún wa. ala kulli hal ọkàn tí ò bá ti rí bá nábi ní ikra olùkùn ara wà ń tó tẹ̀kù ẹ máa fi kọ̀ wá nìkẹ́ ẹ máa sọkún kọ́dà tẹ́ ẹ bá lè láǹfààní àti ìlú sọkún fàtàbà káwó ẹ máa kà á kẹ́ jẹ́ kí voice mi máa dàbí pé ẹ̀ ń sọkún kó lè bá gbin tí ń jẹ́ ìbẹ̀wò ọlọ́sìn lọ́kàn lọ́lọ́pọ̀lọ́ kí ó ka ọkàn wọn sọ́nà ọkàn tí ó pé tọ́ṣàrù lè zikrillah. náà tí a bá rí ẹni náà tí kò bá tẹ́sì oníbèrè bèrè pé ǹjẹ́ tí mo bá kírun tí kan mi tí ó rí wọ́n mi lọ ní àkọ́kọ́ tí èèyàn bá ń kírun tí jẹ́ ìrun ọ̀rọ̀ rẹ̀ èwò ní kí èèyàn dá ẹni kankan lóhùn ni abẹ́ni tí ń ṣòbí lọ́wọ́ bá àríkẹ́ sínú májẹ̀mú sí alùkòṣọ́ alùkòṣọ́ yìí náà fi kíyàn tó máa wá jẹni tí ó máa wo inú tí ń dọ́rọ̀ ayé kòyẹ́sì lábẹ́ Muhammad sallam innama hadhihi as-salat la yasluhu fiha shay'un min kalamin nas ìwọ́n tàn kí ìran kan tí a gbọ́dọ̀ gbọ́rọ̀ ayé ọ̀rọ̀ èèyàn láà gbọ́dọ̀ gbé o innama huwa takbirun wa tahlilun wa dhikrullah níta àmà ń sẹ́yìn àwọn nìkan máa rántí ọlọ́run kọ́mọ̀ ṣe ṣùgbọ́n àwọn àwọn ṣe láìlá ìlọ́lá tó ní gbọ́dọ̀ wọn lóun fẹ́ máa dẹ́rù nǹkan tí ń pè òun lóun nígbà tó máa ń kí wọn lọ́wọ́ eléyìí náà fá maksúdọ̀ sọ́làt ó tako ìròyìn sọ́làt wọ́n bẹ náà wọn lọ́wọ́ pé sọ pé ìwọ̀n tí yàn ń kí lọ́wọ́ ó jẹ́ wọn náà fìlà wọn tí ì sọ̀rọ̀ yẹn kán náà bí wá pé yàn bí àyà pé yàn ni àbí bàbá ló pé yàn ni àwọn afáàmì ní ẹ̀rù ìjà kí lọ́ yí nítorí pé kíyàn jẹ́ pé òbí kíyàn dóbi lóhùn wọ́ọ̀yì ọ̀rẹ́ tẹ́ẹ̀bá sí lóyè wọn òbí wá kíyàn pọ̀ ọ̀rẹ́ ní kẹjá wọn lóhùn bẹ́ẹ̀ sì ni wọ́n fẹ́ kíyàn kọ́ bíi kíni kì í sọ̀rọ̀ àyè wọ́n fi ní tó dáa jù pé tí òbí bá ń pèyàn tí ẹ bá sì kí ọ̀rọ̀ ọkọ̀ kíni wọn ni kí èèyàn dá òbí lóhùn ọ̀tàmọ́sàkó kì í dáa ìgbésùmọ̀tí George in tí wọ́n tún gbé ara lé lórí ìdáhùn fatiwa yìí ó ní ìtàn tí ó ń rẹ̀ ní Muslim ó ní ìtàn afá àkàtàpẹ̀ ní George alábà Muhammad sallallahu alaihi wasallam ní àwọn tàbí wọ́n pa fún wa tó rìnlẹ̀ ó ní ìtàn arákùnrin George lánàá ọgbà ìbá ní Israel inú àwọn olùjọ́sìn àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ Israel wọn nínú ìtàn náà lẹ́bàá Muhammad sọ́sọ́lá wọ́n ní ìjọ kan jùrẹ́jì ń kí wọn lọ́wọ́ ìyá jùrẹ́jì wọ́n pè jùrẹ́jì ẹ wọ́n sọ wípé yàrá ọlọ́wọ́n bá mi kú mi wọ́n sọ láti ìyá mi ń pè mí èsì ń pè ní orí wọn ọkàn rẹ̀ sì pé à ah, ó ní ilé ìdáhùn lórí ìyá mi ń kùnà lọ ìyá tó pé kò tún dáyà lọ tó rà ń kírun ìyá ń pè mí ọkàn rẹ̀ tún mú pé a ò ń pé kí n máa kírun mi lọ sí pé lórí kí n déyà mi lọ ẹlẹ́kẹta ìyá tó pé kò dáyà ló àìdáàlú lẹ́kọ̀ọ́kọ́ àìdáàlú lẹ́kẹ̀ẹ́jì àìdáàlú lẹ́kẹ̀ẹ́ta ó bàyà ní jẹ́ ìyá ó sì pé bọ́lá wọn bá àlejò ọlá bá ń dáhùn Eh, eh, pé ẹ ń pè ó ó kà mí lóhun kò dá mi lóhun bá ń dáhùn ọlọ́run bá bá gba àdúrà ìyá yìí fún orí jòwéjì jòwéjì ń kí wọn jọ́nà lọ́wọ́ wọ́n bá wá pé arábìnrin kan arábìnrin kan olóyún bímọ wọn sì mọ́kọ́ ó tọ́ka sí jùlọ ìṣù tí a fà tẹ́ mọ́ tí gbé máa ń pálẹ̀ òun ló fi lóyún so túnmọ̀ pé ó fi zìnà ó fi ròyìn àfà gbogbo àwọn aláàdúsí jáde nù bàbá wọn rédí àti lọ wọn rí kí wọn lọ fún ibi dábàá tí wọn jọ́sìn wọn fọ́ dànù wọn bàjẹ́ ilé ìjọsìn àwọn bàjẹ́ láti fẹ́ wọn fìyà jẹ àfàgà báfà lámọ́ sí àtọ́wọ́n sí báyìí náà ní kọ́ ìní kọ́ àpò ní tí ó fi ṣe ẹ̀rí ọlọ́ọ̀bá àríkẹ́lá wá ní kí ọmọ tí arábìnrin yìí bí kó sọ̀rọ̀ ọmọ yìí bẹ́ẹ̀ nínú àwọn ọmọ tó sọ̀rọ̀ nítorí ọmọ ló bá sọ̀rọ̀ pé àfá àpọ̀nà àbáhùn pé àfọ́ ní lágbájá lágbájá lágbájá lásìkò tí àfá tí ìmọ̀ ń kírun lọ́wọ́ ó ní adára jẹ̀ká tí máa wá ń sinmi sí ọ̀dọ̀ àfá òun ló padà arábìnrin náà gbé náà lọ́hùn ló fún arábìnrin náà lóyún so ọmọ yìí padà wá sọ̀rọ̀ pé ẹni báyìí báyìí báyìí ni bàbá wọn so yẹn ló fà tí wọ́n padà wá fi jùwé jùlọ débi pé àwọn ènìyàn wọ́n gbìyànjú láti fẹ́ bá láti bá tún ilé ìjọsìn rẹ̀ wọ́n bá tún kọ́ tún tá fẹ́ lónìí ìtẹ̀yìn ni pé ọ̀rọ̀ ọba àlejò ọlọ́gba àdúrà ìyá rẹ̀ lórí rẹ̀ lórí tí ó ṣeun láwọn afáàmì fi mú pé báyìí ohun tí yàn kíkọ́ ìrùn ọ̀rùn náà fìlà ni wọ́n ní kò sàbúrú kí yàn dá òbí lóhùn a sọ pé báyìí owó òbí nǹkan òbí náà tóhun tí ó mọ̀ kí yàn kíyàn lọ́wọ́ ilẹ̀ ìsìláàmù ti kọ́ láwọn nǹkan mẹ́tí yàn ṣe tí yàn fi yé kó bí mẹ́kí yàn bẹ lórí sọ̀láàtì òbí tí bá ń jókòó gidi náà tí sì bá ń jẹ́ ní ọlọ́wọ́n bá àdìkẹ́ ọlá òun náà bọ́ ní ó gbọ́ òfin ẹ̀ ń lọ́wọ́ jẹ́ lọ́wọ́ balẹ̀ jọ náà kò wá nínú òun máa ṣe pèlè ọmọ tí kì í sàṣà rẹ̀ kó máa ẹ̀nì kà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wàhálà ètò dájú náà ikú máa jarọ̀ máa gbé bóyá ó rí pé ìmáàdá òbí òun lòun lórí ohun tí ń jọ òun náà fílà so a kò dá máa kó dá òbí lòun lórí kí ó máa bá náà fílà lọ iná fílẹ̀ wà fi ha àmìrù nàfsìdí bẹ́ẹ̀ sì ni àìjẹ́ òbí lóhun làṣákà ìdá òbí lóhun kódà ìlọsí kéjìmọ̀ òbí làṣákà ó lórí ju náà fílẹ̀ lọ ọlọ́ta aláàrẹ ní abẹ́ ìbéèrè tó bá jẹ́ wípé òbí tí bóyá nǹkan tó ń ṣiṣẹ́ ń sìn bóyá bá sọ pé lápẹ̀rẹ̀ ó ń ṣiṣẹ́ ẹ̀rọ ìlọ́ta ẹni ẹ̀dẹ̀ ń kí ìwọ̀n ìrànlọ́wọ́ bóyá wọ́n bá tàwọn fẹ́ fa ẹ̀rọ yẹn gẹ́ẹ̀tì wá mú òbí yẹn lọ́wọ́ wá ń pariwo orúkọ ọmọ yẹn ìran yẹn dẹ̀ ní ó ń kí lọ́wọ́ tí ó máa jẹ́ àdànà bí yóò mú balẹ̀ wípé ọlọ́run yọ ni o. ẹ pé bí arákùnrin náà ṣe ń pè wọn yàn lọ́wọ́ ó sì gbọ́ ariwo ìyá rẹ̀ kò yẹn sìn àyè tí a sì ṣìyàwó ní pé kí ó jáde tó pé nínú tí a gbọ́dọ̀ mọ̀ ní pé wọ́n tí à ń kírun inú àwọn ọ̀ràn ìyàwó ẹ̀lọ́kọ̀ṣọ́ kọ́kàn papọ̀ lórí ìmọ̀ ọlọ́run bá àlejò ọ̀la kódà kí wọ́n jẹ́ ìkójọ́ ma pẹ́lápẹ́gbẹ́ ní ṣe ọ̀ntàn lọ́wọ́ ọ̀rọ̀ pé má tó gbọ́ àmọ́ so ní ráyè kan tí so wọ́n tó ń kọ́ yàní kó lè bá ọlọ́kàn papọ̀ kó lọ́jà rọ̀ ẹ̀lẹ́gbẹ́ tó bí ó fọ̀ dọ́là àti lọ jẹ́ pé ọmọ lórí ọlọ́run ọkàn òun lè papọ̀ mọ́ lọ́sí fífún wa ní ọ̀dà pé tábà ń kí ọ̀dà bára wọn kápá kápá yìí abẹ́kọ̀ọ́ ní kápá akéde tó pé ìfìlẹ̀ kí a sì máa kírun ọkàn wọ̀ ní papọ̀ lára yìí máa wọ ọlọ́run bá àlejò ọ̀la ṣùgbọ́n àti pé ọmọ ó ń tọ̀wọ́n kó lọ jẹ́ pé òbí láàrin àṣàlá ọ̀dọ́ náà wà lá yàmì wájìbì dà ṣùgbọ́n nítorí pé kọ̀ṣọ́ òfin jẹ́ májẹ̀mú ní májẹ̀mú òun kò bọ́sibù kó ń tọ̀wọ́n kí orí ẹ̀kú òjò láì jẹ́ wípé in tó ṣẹlẹ̀ owó náà àti ẹjọ́ ẹ̀ tó ọlọ́wà rẹ̀. náà ó ní ìbẹ̀rẹ̀ pé ǹjẹ́ ẹni tí ó bá ń lọ sí ọ̀dọ̀ àwọn alágbègbà àwọn tó máa ṣe tó bá rìn yẹn kan ò ǹjẹ́ ní iṣẹ́ tó ń ṣe ǹjẹ́ ó gbé kó nínú ẹ̀sìn bí tó dẹ̀ pẹ̀rẹ̀ ní mùsùlùmí ẹni tí ń lọ ń béèrè ìbéèrè nípa kí ní ọ̀sẹ̀lẹ̀ sọ àbí lọ́pa kí ló ṣẹlẹ̀ sọ lọ́wọ́ àwọn alágbègbè àwọn yẹ̀míwò àwọn tí ma bá wọn yẹn tí ó ṣẹlẹ̀ síyàwó àwọn tí ma ń yẹ nǹkan ohun oríṣi méjì ni wọ́n pẹ́ sí àmì ìbẹ̀ wọ́n láwọn yẹn tó ti ṣẹlẹ̀ wò ta ló ṣẹlẹ̀ sí bí a owó tẹ̀ wọ́n ta ló mú wọ́n ń ọ̀rọ̀ wọ́n wá àti mẹni tí ó ṣe tí ní tó ṣẹlẹ̀ sí yàn nígbà tó sọ tó kọjá ká wá bèèrè dá ṣẹlẹ̀ sí àwọn yìí wọ́n pè ní alikahin àmì sì bẹ ìṣẹ́dá àwọn ọmọ ń ṣe ni pé in tí ò tí ṣẹlẹ̀ bóò ni ó ṣe ṣẹlẹ̀ mo fẹ́ fẹ́ ìyàwó báyìí kí lè rí sí i kí n fi àgbẹ̀mọ́ fẹ́ tó bá jẹ bísíǹsì báyìí kí lè rí sí i àbí kí n má ṣe àbí kí lè rí àwọn ẹni báyìí láti lọ bèèrè ìbéèrè lọ́wọ́ wọn pé kí lè rí sí kí n sí àríkì má sí ìwà tí ó dánù ìbẹ̀nú àwọn tí ó tako ìjẹ́ mùsùlùmí ìbẹ̀nú àwọn tí ó léwu fún mùsùlùmí àárín especially kí èèyàn lọ bá àwọn káwá fún èèyàn ní ìròwò kíyàn tó wá gba tí wọ́n sọ kíyàn gbàgbọ́ ó léwu kíyàn lọ bá wọn lásán lábẹ́ Muhammad sallallahu alaihi wasallam wọn ni man ata arwafan ọmọ látàkà ìrìnà àwọ̀ àbá níwà lọ bá olùyẹnkáwò àbálágbígbà tó lọ bá lámtòkùbàláwò sọ̀lá tó ń àdùbàrin àyàwòmán ìwọ̀n tí bá ń kí wọn nígbà fún lọ́wọ́ rẹ̀ ní fún orídi ogójì ọjọ́ kó kà lọ bá dásán nítorí olé wọn nígbà kò sí gbọ́dọ̀ mákì ẹ̀wọ̀n nígbà náà kí a mọ́kì ó lè di ogójì ọjọ́ wọ́n wá lọ bá wọn táwọn fún wọn ní òfin ara ah, má ṣe báyìí o báyìí báyìí ní mẹlọ́wọ́ rẹ o àìjọ ṣe ọrẹ́ lápẹ̀júwé o tó wá gba tí wọ́n sọ tó gbà gbọ́ faqad kafara bima unzila ala Muhammadin òun tó wọn ti ṣe kèfèrí sí ti ọlọ́wọ́n bá àlejò tí ó sọ̀kalẹ̀ fún anábà Muhammad sọ̀sọ̀lá orú kẹfẹ̀rí kẹsìkẹfẹ̀ kẹfẹ̀rí tí yóò tán kú nù Islam lákín kẹfẹ̀rí tí ó jẹ́ kẹfẹ̀rí kéékèèké ni àyàfi tó ń tàn bá nígbàgbọ́ pẹ́ni tó ń lọ bá ń kọ́ yá àìlẹ́mù lọ́kọ́ ibà ó ní máa kọ̀kọ̀ orí nǹkan kó fúrọ̀ sọ̀rọ̀ ìhún lẹ́nà òmùnà fi lè xabarí láyé fi kọ̀ọ̀án man fi samawati wal ardi al-ghayba illa Allah pọ́lọ́ ní tí ń bẹ lókè sánmà àti bẹ̀ẹ́lẹ̀ sẹ́nìkan tó ní máa kọ̀kọ̀ àfọlọ́wọ́ bá àjọ látẹ́nìkan wá gbà bẹ́nìkan bẹ tó náà ní máa kọ̀kọ̀ hādhā kufrun mukhrijun min al-millah ìran kẹfìrí ni o tí ó lè gbìyànjú ní islam kí ọlọ́run kí ó sọ wa náà. oníbẹ̀rẹ̀ pé a rí wípé ní àsìkò yìí azáàmà rí pé kánú sọ wípé oríṣiríṣi mírìkù wọ́n sọ wípé igi kan ó kọ àlá ọmọ kan ó kọ àlá sí lórí ó mú kùránì wá kí ni ẹ̀sìn sọ lórí àwọn nǹkan báyìí. a ní àkọ́kọ́ yẹn pé ọlọ́run bá àdìkẹ́ ọlá àmì tó pọ̀ ní máa fi ń fi ẹ̀sìn rẹ̀ rinlẹ̀ tí a bá ti rí àmì kan tọ́lọ́run bá àdìkẹ́ ọlá fi ẹ̀sìn hàn látara rẹ̀ táàsì pé àmì tá ń sọ yìí wọ́n dọ́kítọ̀ rẹ̀ wọ́n fọwọ́ sí i ṣùgbọ́n àtúntàzàbù ní ní àìṣe ìgbàgbọ́ sáwọn akẹ́ni sáwọn àmì yìí tí kọ́lọ̀ ọba àríkẹ́wọ́lá àyè máyà àmì ló gbé kalẹ̀ fáwọn ènìyàn láti lè fi mà wípé òun lọ́lọ́wọ́ ọba àríkẹ́wọ́lá òfin àbùdí àyà tó ń lè mú òkè ni ọláwọn àmì pọ̀ lórílẹ̀ fáwọn tí ó bá ní ìgbàgbọ́ pọ́blẹ́mù kan wá ní pé àmì míì táwọn èèyàn bá ń wí kó ṣẹlẹ̀ níta lè ní pọ́blẹ́mù ní pé sáàmì ń ṣẹlẹ̀ lóòótọ́ ṣé kìí ṣe pé handi work àwọn èèyàn ni mọ́kànlọ́wọ́n bá àlejò ló máa mà bí kò dọ̀rọ̀ sí yìí pẹ̀lú agbára ọlọ́run ló máa mà ní kámi bíbẹ ohun àmì agbára àwọn kó hàn lórí ìkánú àwọn ẹ̀dáhùn fàyàlàlá yóò kà zàbù ní pè é nírọ̀ pé é sì níta kà nídìí àti ṣe confirmation pé sékèsékè ó wà doctored kò yẹ nísìn tó lọ́wọ́ kan min ayatin fi samawati wal ardi yamuruna alayha wa hum anha mu'ridun mélòó mélòó àwọn àmì ọlọ́run tí ń bẹ lókè sámà tí ń bẹ nílẹ̀ táwọn èèyàn tí wọ́n yẹni tí wọ́n ń gbà lọ tí wọ́n ń gbàbọ̀ tí wọ́n ò sáré sí àǹfààní ṣe tí yẹn bá ti rámì kan kò yẹ sí tánú sì gbé ìfi ọlọ́run ọba hàn tó gbé lọ́wọ́ tí ó sì hàn sí wa ní gbogbo ọ̀nà tá a lè fi mọ̀ kàbí àìlè nǹkan o handiwork àwọn èèyàn ni ṣùlá tó kàzẹ́b ní pé ìnẹ́bà mọ́sí wá túnmọ̀ ká máa kọ̀ dásà wọn ni ká wá gbá mi ká gbé sípò sacred ká sanctify ẹ̀ ilé nǹkan ìtọ̀tọ̀ níwọ̀n a gbọ́dọ̀ gbé ọkàn ìsàfọ̀mága fún kẹ́ní kan ilẹ̀ madalla alayhi dalil àfi tẹ́rì bá kíni tẹ́rì bá mú fún wa tọ́lọ̀ àwọn àmì pọ̀ tọ́lọ̀ wọn bá ní yóò ṣẹlẹ̀ kankan yìí tó parí ṣùpúlẹ̀ táwọn èèyàn máa ní pé lápèjú nísìn fáìn fún ẹnìkan kọ́ ẹjà kájá láti kíni lápèjú mi lápèjúwe ó sì kọ́ kíni aláwọ̀sí lápèjúwe tàbá sì pé lóòótọ́ ni pé aláwọ̀ yẹn kọ́ kékeré bí yáyà yàrá gbogbo tí yẹn lè fi tako nǹkan pọ̀ hàn síwájú lórí ẹ̀ so tọ́lọ̀ náà ó kéré sí tọ́lọ̀ balẹ̀ sí ọlọ́run bọ̀ sí lóhùn ní fún wa láwọn àmì tí ó máa fi tí ó máa fi òun nílẹ̀ mo bẹ̀rẹ̀ pé irú ẹja òun kí ni reaction wa sí sáwà sọ ọdọ ọlọ́run kejì ara yìí ni problem táwọn èèyàn máa ní sáàmà wá fún un láwọn àǹfààní kan pé ẹni wá ní àǹfààní ó ní yìí mí ìdáná ìjà yóò gbọ́dọ̀ problem táwọn èèyàn máa nínú sọ ọlọ́run ọba àlekè ọlá kò ẹni kò pa wá láṣẹ eléyìí tọ́lọ́run bá sàlàyé fún nípa àwọn àmì tí ń bọ̀ lórí rẹ̀ náà àmì tó ti ṣáájú gan làwọn àmì tọ́lọ́run bá sàlàyé fún nípa wani ajé àwọn sábà káfà àmì náà ni wọ́n lè mẹ́kọ̀ aláwọ̀sí wá wọ́n tí bó ṣe bó ṣe bó ṣe ṣègbésí ayé ńkọ́ àmì ló jẹ́ àwọn adáyọ̀ fún sun tí a kàn gbọ́dọ̀ sọ́ra fún ni kiri ká gbà wọn kan rí tí a bá ti rí pé ó wà establish pé ọlọ́run ọba àlejò alámàámà fàmí rẹ̀ hàn tó àwọn ẹ̀dá yìí ni a gbọ́dọ̀ tako báyìí takún kò wá túnmà wípé kágbé sípò tọ́lọ̀wọ̀n bá rí kẹrọ ògbé sí sọlọ́wọ́ rẹ̀ náà oníbèrèbèrè wípé tí mo tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ tó ẹkú sábà máa ń jọ́sìn fún náà bá máa ń kírun máa ń gbáwẹ̀ máa ń kàkùrán gbọ́mọ kan rí pé ní àwọn àrí kan àwọn kan yíò máa ń sú mi láti máa ṣe kí ni mo lè ṣe padà tí àwọn kìíní tí ó tó fi mọ̀ rọ̀ lọ́rùn Ah, ní tí máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn ọlọ́run náà rẹ̀ pé alifoto kí èèyàn máa lẹ́lẹ́ kọ̀ọ̀kan lásìkò ìsinmi ọba àlekẹ́ọ́lá gbàmí ń bẹ àárí pé ẹlòmíì ní orí náà ṣáàt fìlà ìbáadá níbi máa gbẹ́sì fọlọ́run ọba àlekẹ́ọ́lá akẹ́yìn pé láìpẹ́ nígbà mí ńkọ́ náà ṣáàtù tó the word of this week ẹbí adé ló kí ìjàmà yàtọ̀ tí máa ń ṣẹlẹ̀ ń tíṣù máa fẹ́ fi ń yàntí tíṣù máa fẹ́ fi ń wí ìjọba ènìyàn tó yẹn tí ó ní activity yẹn lórí ìsinmi ọba ìkìlọ̀ bí wà sí ló gbọ́ lóúnjẹ́ wà sí ló gbọ́ wà sí wá gbọ́ nǹkan ló wá lé lọ́kàn rẹ̀ àsìkò tí wà sí ló fi lé lọ́kàn yẹn kọ́ o òun ní fi ń rí bí ṣe ìjọsìn ọ̀hún bẹ́ẹ̀ sì ni wà sí tẹ̀rí gẹ́gẹ́ bí tí ìdìrìjọ́ sí láhùtọ́lá àdéṣọ́fọ́nù tíra wọn sódò kọ́tẹ́rì wọ́n ní wà sí tẹ́rí ó dàbí gẹ́gẹ́ bí ẹgbà tá a fi nàyà ni ẹgbà náà lẹ́gbà ẹgbà mi bẹ tábà náà látàárọ̀ dàdálẹ̀ ẹ̀ sì máa fi ní pain ẹgbà wọn ọyọkọ ni ẹgbà mi bẹ tábà sì fi nàyà níbi tí nínú tí ó mú yàn dé òdí ní ìwé ẹ̀ sì máa fi kí ni fíìlì dúdùn ẹgbà wọn níbẹ̀ ni wà sí rí ṣùgbọ́n ọ̀rọ̀ tí èèyàn gbọ́ tó fi tìyàn sí ìmọ̀lẹ́sọ̀ náà bàríkìlá bá ṣe lágbára lórí ọkàn èèyàn dé ó ní àsìkò tí èèyàn fi wà active èèyàn sì pọ̀ sí tí ẹwà tí wọ́n ń fìlì pé activeness èèyàn kọ́ ti fẹ́ máa wá jò díẹ̀díẹ̀ á tún lọ jòkó sáyé wá sí padà yẹn ló ṣẹlẹ̀ nínú hadith àfáwà hangola náà sọ̀hábà olùwàbà ẹ̀rọ sí wọn wọ́n ní a máa ń bá òdíṣẹ́ ọlọ́wọ́ ọba àlejò ọlá ẹnìkan tó dìgbà náà anábì yìí ṣàfẹ́kù wọn nù jòkó halkọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń sábà wá lójoojúmọ́ wọn kí mẹ́sì hálùkọ́ àná rẹ̀sọ́lám ó wá dìgbà kàdábì wá rí hanzola ní hálùkọ́ mọ́ lẹ́bùn wá bí ẹgbẹ́ hanzola ń kọ́ àwọn òrí hanzola lẹ́bùn ká báwọn bèrè ń àwọn àwọn ẹgbẹ́ àyíká kan ń káwá

a ma fíìlì bí pé iná yìí kọ́ o àti báyìí a ma wá sápò níbi iṣẹ́ iná tọ́mọ wá padà sílé ká gbáyàwó wa mú tọ́mọ wá dìmá wa ká jẹun ayé tó padà sí ni ní padà sọ́kàn wa o wá ń fìlì pé ṣé bí àwọn sì máa ń fìlì níjòkó òdíṣẹ́ ọlọ́run tí má ní máa há yẹn káà máa wá délé tí má lọ́dún wá lóhun òun fìlì pé àlélà pé òun fẹ́ ọmọdé mùnáfìkì wọ́n àti máa há yẹn níbí tí a lò níbẹ̀ wọn náàbí wá ní àyíyàn oníkọ́lù mùnáfìkì bí a gẹ́gẹ́ ẹ̀ṣẹ́ máa ń jòkó sí jòkó mìíràn tí ìmá ṣe wà sí fún yín tọ́kàn yín máa háyàn tí mánìyàn máa háyàn bí a gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè ṣe wà dẹ́ẹ̀ change láíláí tí mánìyàn remain as stagnant as that pé ẹ ti gbéra yín sípò pé bí ìpàlẹ̀ jẹ́ náà ń bẹ lójú yín ni anábìyàn làṣọ́fà àtikún mọ́láyíkà ibi tẹ́ mọ̀dé àmàlẹ́kà tó mọ̀ báyìí lọ́wọ́ báyìí sàlámàlẹ́kùn ẹ̀rọ ọ̀gbìn jírí màlẹ́kà ẹ máa wà àṣìbíọ́ àṣìyàn gbónámà kí gbà mí kí ìyẹn máa wà active gbà mí kó tún rí inactiveness ń gbà mí ń tẹ́ ẹ̀ka máa nílẹ̀ àtúnṣe ní tajdidul iman ẹ máa rí ní òfin fún ẹ máa rí ní o àyè tẹ́ ẹ máa ń jòkó sí tí máa ní òfin máa ń jòkó sọ́kàn òun ilẹ̀ máa ṣe tíra nínú àwọn ẹni ìsájú àwọn sálàf tọ́wà ipé imani àwọn fẹ́ máa yògò díẹ̀ tí ó wà rí jòkó tó dáwọn olùsùgbésí ọlọ́wọ̀ bá dìkẹ́ ọlá ebi tí alimam ahmed ma ń ṣe wọ́n gbẹ̀rẹ̀ kan ní ma'aruf al-qadhi ma'aruf al-qadhi kana abidan nínú àwọn olùjọ́sìn ọlọ́wọ̀ bá ní kò ní máa kọ́ ṣùgbọ́n náà wọn wọ́n jòkó sí jòkó ma'aruf al-qadhi ó kàmà wò lásán ó ma wò bí sí sílọ́ láti lè fi gé búùsì fún ìmáni wọn débi níjọ́ kan ọmọ wọn Abdullah ó ń dájì mi kí ló ń ṣe ẹ máa kẹ́jú wọn àrùn fúlọ́nà ẹ máa jòkó rẹ̀ sí wájú rẹ̀ ó wọ́n kọ sí ìrìnrìn àrùn kọrí ìrìnrìn àrùn ìmọ̀ tó ní ìmọ̀ díẹ̀ ni bàbá wa ń dá lóhùn pé kí náà ń pè ní màdàm oríjínà àmàlàwọn èyí ò ní ìmọ̀ àbẹ̀wò ọlọ́wọ̀n bá àlekẹ́ ọlá ìmọ̀ káàmàkẹ́ ọlọ́wọ̀n bá àlekẹ́ ọlá fẹ́ ká sí káàmàkẹ́ ọlọ́wọ̀n bá àlekẹ́ ọlọ́ ní ká má ṣe tún tafẹ́ mú mẹ́ ní pé tí a bá ti ń fi ní pé ọkàn fẹ́ máa dí padà díẹ̀ díẹ̀ ayé fẹ́ máa jòkó lọ́kàn jàlẹ̀kì yá mà lọ ìṣe lọ́wọ́n bá àlekẹ́ kéré nù gbèsè ayé yàn ó máa ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́kan tún tẹ́ máa ṣe ni pé ẹ wá òyìn gidi bá jòkó Instead of getting negative, o lè fi náfíà lẹ́wọ́lẹ́wà ẹlẹ́ múlọ́lẹ̀ fún ìlú gírágéjúwé. Within that time, ni ó tún láǹfààní bá rìn bá sọ̀rọ̀. Àwọn tẹ́ ma gbọ́lẹ̀ ní ọkọ́ ni ó tún bá yẹn crazy iman. N tí a máa ṣe nígbàtà bá ń fi ní pé à ń rí ìmá sọ̀lẹ́nu alámàrí ìjọsìn wa. Wọ́n lọ wà lọ. Oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wípé tí wọ́n bá sọ wípé èèyàn jẹ́ ará ìsá tí wọ́n túnmọ̀ sí wípé kíyàn máa wọ àwọn aṣọ tó sí pé bóyá tí ó rún kíyàn máa gbàwẹ̀ lójoojúmọ́ kíyàn máa bá wùyàn sí ibi kíyàn kú lọ rúgbó sí ìtumọ̀ pé ìráyíṣá ni ní àkọ́kọ́ rẹ̀ pé ìráyíṣá kìí ṣe tẹ́sẹ̀ náà bá àríkẹ́ láta kódà ní tí ẹ̀sìn ọlọ́run ọba إن لله عبادا فطنا تركوا الدنيا وخافوا الفتن نظروا فيها فلما علموا أنها ليست لحي وطنا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها سفنا أفعل الله بالك يولاني أو فطنا أو أنا àmì pé wọ́n gbá ní wípé tọ́rọ̀ kò dùnìyà wọ́n gbá ìjù sílẹ̀ à ń bọ̀ wá sára ìjì gbá ìjù sílẹ̀ tọ́rọ̀ kò dùnìyà wọ́n gbá ìjù sílẹ̀ wọ́n kọ́ọ̀fù olùfitànà nítorí mú wọn gbá ìjù sílẹ̀ ni pé wọ́n ń bẹ̀rù fìtínà ni fìtínà táyé máa ń kó báyà lọ́kàn yẹn ló bẹ́ ló bà wọ́n lẹ́wọ̀n yẹn àgbékalẹ̀ kéde kí wọn ò láǹfààní àti ráyé kọ wọn náà dọ̀rọ̀ òfin wọn wáyé wọn wò ó látòkè délẹ̀ falamma alimu annaha laysat bihayin wa tana wọ́n apá yìí kò sí bí a ṣe lè pẹ́ ń bẹ̀ tó kìí ṣe ibùgbé fẹ́yàn ní àti kìí ibùgbé ayé yìí ṣe ibùgbé fún wa ní hadith abdullahi muhammad bin khattab wọ́n náà nábi sọ fún ayé pé kún fi dunya ká ń na gàbọ̀rí ìbò ń áwọ́ ààbẹ̀rọ sàbẹ̀rẹ̀ ayé máa gbé bẹ̀ bí kálẹ̀ dunya gbogbo wa nísìn bá a ṣe gbé mọ́ṣáláṣí bá a ṣe wà mọ́ṣáláṣí bí nísìn àwọn à ń bẹ̀ níwọ̀ àlejò tó jọba mọ́jú ní sàṣàrà lọ́wọ́ nù sẹ́nìkan tí ó tó rí mọ́sálásí ní ibùgbé fún rẹ̀ lẹ́sìn akàn fíìtì ẹ̀ awásì nǹkan bẹ̀ ni tẹ́wá ti jòkó méjì tí jòkó bá ti pọ̀ bá ti pọ̀ ju nọ́mà lọ àmà lọ́lọ́lọ́lọ́wà ní abẹ́bọ̀ ni nábì ni ẹ̀rí ayé bẹ́ẹ̀ àwọn ẹni yìí náà lọ́rọ̀ fi wọ́n mú un ní kẹ̀kẹ́ tá a máa ń gùn lọ́bì kan wọ́n mú un ní mọ́tò tá a ń bọ́ọ̀lù lọ sí destination òtọ́kọ̀lù sọ́ọ̀lì àlọ́ àmàlì fi àsùnfò náà àwọn mú sí ẹ̀rí wọ́n sọ ọ́ di tá a gùn débẹ̀ so ìráyé sànà kí èèyàn má gbọ́kàn láyé bíi pé kò sálẹ̀ kìyàmá kí èèyàn má gbáyé kí èèyàn má gbáyé nígbáyé wípé kò sí nǹkan míì lẹ́yìn ikú ìyẹn náà ń pè ní ràìsà ràìsà ò túmọ̀ káfíńyàn lẹ́yìn kí ni ẹni yóò jẹ káńkì bẹ́ẹ̀dì síwájú kí jẹ wáyé sáyò míì ni kí wọ́n bóyàn lásọ gidi kí ẹni yóò wọ̀ wáyé ni ká ma mọ́tò gidi fúnyàn nítorí kan ni wípé má pè ní ni pé kí tírílíọ̀nù lọ́wọ́ kí á gbé sọ́wọ́ báyìí kó má ju ọwọ́ yàn lọ kéèyàn má jòkó jòkó tí tí ń dáyé bá ti jòkó síyàn lọ́kàn kò ní jẹ́ kéèyàn rájá lè kéèyàn màmá Imam Ali radiyallahu anhu wọ́n ní so ń sábà sọ wípé ẹ̀rí ayé gúrùrù ìbẹ̀rẹ̀ rí má tẹ̀mí jẹ tẹ́ lómi jẹ mí ò ní gbẹ̀tàn jẹ tiẹ̀ má jẹ́ lè ibi tí ń jẹ́ destination yẹn ni túmọ̀ ìràyíṣà pé bí wá kó lé wá lọ gbénu akọni pé gbogbo tí ń jẹ́ ìràyè sàn lànàbì ti fi ìgbésí ayé ẹ̀ fàkìsì fún wa ìsẹ́yìn kan tó ráyé sàn àdàlà sálàmù ọlọ́run bá àdìkẹ́ ọlára màláyíká jìbìrì ló fana pé ànábì ṣe kí ló fẹ́ ká sọ gbogbo òkè ńlá méjì tí mẹ́mẹ́ka yìí ká sọ ọ́ di góòlù fọ́ ànábì ló wọ̀n fẹ́ ọlọ́run bá ti mẹ́màláyíká lọ bá ànábì rẹ pé kí ló fẹ́ kásíọ́ ní abìdà rọ̀súlẹ̀ àwòmálà kárì rọ̀súlà kásíọ́ ní ànábì ẹ̀wù wa lásán àbí kásíọ́ ní ànábì ọ̀rọ̀ lábí suleman suleman ànábì ní wà ríṣ ó lówó ju bí yẹn ṣe lówó lọ wà lóyún àtọ́wọ́ sàbí àti fọlọ́ ń bò lówó tẹ́nìkan níwẹ̀ rí nábì wa fọlọ́ wa fà nábì ní dáná ọ̀ṣà pé sọ fẹ́ ká ká ẹ̀ rí ṣe ju suleman gẹ̀lọ́ àbí kọ̀ kàn jẹ́ pé kọ́ jẹ díẹ̀ kọ́ bá yìí jẹ díẹ̀ nábì lóhun fẹ́ kóhun jẹ́ ànábì olówó so ànábì ráyé ó wá sáfún pẹ́yìn sáfún kò túmọ̀ kó wá sáfún lù ó kò túmọ̀ pé ọjọ́ tí mo máa ń wọ nǹkan wo ìmọ̀ yẹlẹ́wé táìmù kò túmọ̀ wípé wọ́n gbóúnjẹ fún awàlọ́dà àánú èyí ò túmọ̀ pé yàrá ìsà inú àsìkò yí àwọn ìran súfíà náà tí wọ́n gbọ́ ìrà ìsà sí kágbé gbogbo tí ń jádùn ayé kágbé kágbé ìlú sílẹ̀ àìpẹ́sẹ̀ náà bá àlìkẹ́láyé náà كل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق كل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة غالبا بلا تلصي لي وبو إبادة تنبين لأي تلصي لي وفا مسلم تلصي مسلم ولي قمت بيتي تلصي لي بيري ta ló lẹ́ẹ̀ gbọ́dọ̀ wọṣọ gidi ta ló pè léwọ̀ kẹjọ gidi ta ló ní kò dákẹ́ lóbìnrin gidi ta ló léwọ̀ nìkẹ́ lọ́kọ gidi gbogbo gbádùn ayé ẹ̀yìn náà ní as long as tí sọ́ọ̀sì fẹ́ fi gẹ́ẹ̀tì ẹ̀kọ́ jẹ́ kí hadan yóò ní problem ṣùgbọ́n gbogbo tí ẹ bá wá ní láyé bó ṣe lè pọ̀ tó kéèyàn náà gbèsọ́kàn àìgbésọ́kà ni èyí ó fi lè tó bá lówó ní ó lè ṣe ìfà yóò lè náà tí ò ní yóò máa fowó rẹ̀ yóò fi rà lẹ́kìyàmà èyí ò ní tí wọ́n pè ní ìra iṣá gidi kìí ṣe kí a sọ́ra wa di ọ̀gbùn àdúgbò kánẹ́gẹ́ láǹsì kámẹ́rà àwọn azùmádùn zá ìdínà àwọn aláwọ̀ most aesthetic ju ogun tí ń bẹ lọ ilé nǹkan ìwọ́ lásán mi. náà oníbèrè bèrè pé nínú Suratul Qasas nínú àyà 77 níbẹ̀ pé Allah subhanahu wa ta'ala sọ wípé wala tansa nasibaka minad dunya wípé àyà yìí àwọn ọgbọ́ tí wọ́n máa tún sí wípé ìtọ́lọ̀ sọ bí ní wo bó bá sì ní kúwọ́ ǹjẹ́ ìtumọ̀ ayé wà ní pé ọ̀nàkọ́nà sáàmì olówó torẹ́tọ̀ rẹ̀ ẹnàkọ́nà tó bá ti tọ́ ẹ lè gbà wá ayé lọ́nàkọ́nà tí ó bá ti tọ́ yàpò gbàrú ni kùtàbúrẹ́dì ni ṣokóṣòro ni gbogbo ẹnàkọ́nà tí bá jẹ́ ọ̀nà halal ẹjọ́ láti wáyé ìtìyà ń bẹ̀ ibùtọ́rí fi kàmá ahsana Allahu ilayka wà látẹ́lógbè ìfàsádà fìlàmùsù sónú tó fi gbọ́ ọ̀gbọ́dọ̀ wáyé ọ̀tún ní wáyé lọ́nà pọ́ balẹ̀ jẹ́ tẹ́gá lọ́nà pọ́nà ọba àgbáyìn lójú ọ̀yìn ẹ̀mbà hàn látẹ́lógbè ìfàsádà fìlàmùsù ọ̀nàkọ́nà kọlọ́gbórí àwọn èèyàn hàn látẹ́lógbè ìfàsádà fìlàmùsù ọ̀nàkọ́nà kọfí ọjọ́ olórí kọ́kọ́ owó olùjọ́ ẹ̀hún wà látẹ́lógè ìfàsádà fìlàmùsù sọ̀nàkọ́nà tó bá ti jẹ́ Ni ká má tara rẹ̀ wá nǹkan ẹlọ́ ní ọkùlù mẹ́rin sí ni la sọ́tún mọ́lù pé a gbọ́dọ̀ rìn láàrin wọ́n ṣòfin mànà kébè ha ẹ̀rìn káàkiri orígun orígun ayé ọkùlù mẹ́rin sí kèyí tọ́lọ̀ bá yọ̀ǹda fún yín bẹ́ ẹ jẹ́ lọ́nà tó tọ́ so kẹ́lí máa pé ọ̀nà kọ́nà ẹ̀yàn ọ̀nà kọ́nà kí ni lẹ́kọ́nà tó bá ti tọ́ ni ìṣàgbọ́n bẹ́ẹ̀ ọ̀nà kọ́nà tí yánà kọ́nà burúkú èwọ̀ ní kí yàn gbà kí yàn fi wá nǹkan jẹ wọ́n lọ wà náà tí a bá ní ìbéèrè bó ti jẹ́ wípé àbẹ́rẹ̀ sí pọ̀ ní ìbí máa yìí fọ́tí àlèlọ́wọ́ náà oníbẹ̀rẹ̀ pé a máa ń gbọ́ mọ́jíza a lè máa ń gbọ́ kàrọ́mà a lè máa ń gbọ́ kàrọ́mà ìyàtọ̀wó ló wà láàrin mọ́jíza àti kàrọ́mà al-mu'jiza wal-karamatu was-sihr àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọra wọn ní tí wọ́n ń gbé jáde ń ta gbogbo ẹ̀ kí ẹ̀yà àti yá ahadun bima yuhiluhu al-'ada aw tuhiluhu al-'ada kí yẹn sì mẹ́ ìrírí kéèyàn ṣe ń tílà káyé rò bíi pé kí kò pọ́síbòlù ṣé kìí ṣe mẹ́rin rí ni kájú yàn sí iná kíyàn mẹ́jọ náà kájú yàn sí iná kí náà wá di èsì mẹ́rin rí ni mọ́jísà ó takun tílà káyé rè gbọ́ yìí ó takun tílà làákàyè rè sí ṣé kìí ṣe mẹ́rin rí ni kéèyàn bí odò òkun wá rìn lórí odò òkun kó wá di lẹ́lẹ̀ mẹ́rin rí ni kìí ṣe mẹ́rin rí ni ní kẹ́ni tó ti kú kó sì dìde kó máa báyà sọ̀rọ̀ mẹ́rin rí náà tí ó bá jẹ́ pé ọwọ́ ẹni tí ó ti wájọ́ wà níbi ọ̀rọ̀ ọba àríkẹ́ ọlá àwọn pè ní mọ́ ọ̀jíṣà onítọ́lọ́wọ́ ọba àríkẹ́ ọlá ní kí ó tara anábí ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá wá láti lè fi jẹ́ kí àwọn èèyàn tí ò tí gbà á rí ẹ̀rí nínú ẹ̀rí pé àwọn ẹ̀kẹ́ gbà mẹ́gbẹ́lọ́dọ̀ ẹ̀yìn ọlọ́run tí èsà mẹ́bí ọlọ́run ni ó ti wá bí ẹni tó kó ní ń pa sí pàdé yẹn sì kúnlẹ̀ fún mẹ́rin rí ẹ̀yà láì ẹ̀rin wọn tó yìn òun kìí sí orin sábàbí oúnjẹ tó ń hó ọlọ́run gbé fún bí ká ní oúnjẹ kí wá ká máa ká ká máa àwọn ẹ̀kọ́ ni mẹ́rin rí eléyìí ni tí máa ń ṣẹlẹ̀ lábẹ́ lọ́wọ́ àwọn ọlọ́run máa kí gbogbo ẹ̀ sì máa yá kákára kásìlá ìrìnà wọn mọ̀ lọ ojú bá wọn ọlọ́run lè fi páyà rí pọ̀lọpọ̀ rẹ̀ ni ó ṣẹlẹ̀ sáwọn ẹni rí látàrí àwọn sọ̀hábà sínú àkídà ahlu sunna ni al-imanu bi mu'jizati al báwọn nábí ọlọ́run bá àríkẹ́ ọlọ́run ní tọ́lọ́run fún yẹn náà ń pèlú mẹ́ra ọdọ́ inú èbó mẹ́ra kù náà wọ́n mọ̀jísà tí bá ń ṣẹlẹ̀ sáwọn ẹni ọlọ́run tọ́lọ́run bá fi sàánú wọn fi kún wọn lọ́wọ́ à ń pè kíni à ń pè kàrọ́ ọmọ ibi ẹ̀rọ ṣẹlẹ̀ sọ́nà bin Khattab lọ́gùn bẹ ní Madina ó sì rá àwọn ọmọ ogun dálọ jagun nílẹ̀ Iraki ọlọ́run bá sì fi hàn án kó máa báwọn èèyàn láìsí fídíò láìsí kámẹ́rà o láìsí fídíò kọ́ni ń bá ara wọn ọlọ́run sì ni kó máa rá àwọn tí ń bẹ ní Iraki ti gorí wọn dé pé ìṣe ń kọ̀máǹdì àwọn tí ń bẹ ní ìràkì láti Madina débi pé àwọn tí ń bẹ ní ìràkì wà tẹ́tàdà wá dé after months tẹ́tẹ́ padà sí Madina wọ́n ń kàn fáwọn pé àwọn gbọ́ tí ẹ̀ ń sọ báyìí níta ẹgbẹ́ dídẹ́ sọ làwọn tẹ̀lé ó ṣẹlẹ̀ sí àwọn kìsìtì ká gbogbo wọn náà ni wọ́n ní mọ̀ọ́dí ẹ̀ kàrámà tọ́lọ̀ ní kí ó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n síhírù kó pè dán ẹni ẹni tí èso tẹ́ni ọlọ́wọ́ bá rẹ̀kẹ́ ọlá kó náà máa se ní ìrírí gẹ́gẹ́ nìkan kọ́ ó ká jòkó láàrin láàrin òkè sílẹ̀ rẹ̀ nísàdúrà ìdí òsì kalẹ̀ ẹ̀yìn òkè ń se kankan ó nọ́mà yẹn náà ń pè ní kíni magic tẹ́nibọ̀dì bá ń try to present anything miraculous ìyẹn ò túmọ̀ kó ń tàn nínú ọlọ́wọ́ bá rẹ̀kẹ́ ọlá ẹni tí miracle tọrọ rẹ̀ jáde kí ni ìṣesí rẹ̀ sẹ́ni tí wọ́n ń kírun lédè nìyí sẹni tí ń mófin ọlọ́run bá ti ń mójútó ni àbẹni tí ń rá òfin ọlọ́run láàrí gbogbo ẹni tí ń rá òfin ọlọ́run láàrí tàbí rí anything miraculous lọ́nà lọ́rẹ̀ àmì tá a tún fìgbà kí àníṣẹ́ kọ́dà ọba àmọ́ fò lókè sámà àbẹ́ ẹni ibú ni ọ́ ọba àmì kí ni kí àwọn màláìka kankan fò kankan ọ̀mbrẹ́là orí ẹ̀ kí ó kójọ máa rọ̀ kí kí ọ̀mbrẹ́là sọ ń gbàwẹ̀ dáadáa sí ọ̀rọ̀ sọ̀rọ̀ kí n kàkà súnà so yóò ní mẹ́tẹ̀ẹ̀ta àìmọ́ràn kí sàfihàn wọn nábì ọlọ́run bá àlùkẹ́ ọlá àlùkàrà báwọn ẹni ọlọ́run sífìrú ṣàwọ́dà wà ṣàbádà fáwọn ọ̀tá ọlọ́run so wọ́lọ́wọ́lọ́ Kí ẹran? Irú bí gẹ́gẹ́ sọ́nà àwọn wọ́n tẹ̀lé pé èèyàn gbìngì lérò ń gbà pé òfẹ́ ti lé kú but circumstance wà wà láti pé kó má lù mọ́ ẹlòmíì ló wá fi mé kú ẹni ẹlẹ́ẹ̀dẹ́ ẹlòmíì yẹn fi mé kú wo ni ṣé ó máa jẹ́ sárápá tó yàrí àfún ẹni tó dùn ní asúná ni àbí ní yàtọ̀ fi gbìn yẹn ó máa ọ̀yá dára dáadáa annabi muhammad sallallahu wani ma min muslimin ya duru su darusan au ya zira wa zara'an fa ya aqul minhu tayru aw insanun aw hayawanun illa kanat lahu sadaqa tó gbogbo mùsùlùmí tó bá gbin nǹkan bóyá kí ló gbìn ní àbófin nǹkan kan ó lọ mọ́lẹ̀ ọlọ́run wá kádàrá pé èèyàn ń jẹ ń bẹ̀ ẹyẹ ń jẹ hátà kó má lánìyàn tẹ̀tẹ̀lẹ̀ a ń bẹ̀rẹ̀ ìtàṣẹ wá lánìyàn pé tí mo fẹ́ kíkì yìí ṣe ni pé wá ti wọ́n kọ́ tí bá ń ta jáde ńkọ́ o kó jẹ́ àǹfààní fún àwọn èèyàn ẹnìkan padà wá létà padà wá ń utilize àwọn tí ń bẹ̀ẹ̀ ìwọ̀n lọ ń ta abẹ́kọ̀ọ́ sí òun náà padà ó gbé báwo ok kò wá ta náà òṣìṣẹ́ mẹ́wọ́ káàkọ̀ pé ẹni yẹn jáde láyé lápẹ̀rẹ̀ ókè lọ́wọ́ wà lápẹ̀rẹ̀ kí ẹ kí nìkan kò sí mẹ́ ókè ókè ẹlòmíì tí wá wà ń bẹ wá ń ta pẹ̀lú ìdẹ́jọ́ tó náà ní ìfún ó náà ń tà ó sí ní ọlá ní ṣe ní ní ó ti ń tà náà so so so so so gbóyàn láì fún tọ̀hún yà lẹ́kọ̀ọ́ àníyàwó ló ń tọ̀ fi gbìn ìnàmọ̀lá àmọ́rùn ní ìfọ́nsí so kò láníyàn pọ̀ ń fẹ́ káwọn sáfà níbẹ̀ kò láníyàn pọ̀ ń fẹ́ tàwọn gbà lọ́wọ́ ẹ̀ tún dáa kan ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ ń kọ́ ẹni ẹgbẹ́ ń ó gbẹ̀tọ̀ rẹ̀ pé bá ní ẹ̀tọ́ gbogbo ní àníyàn títà ìpísà ní ẹ̀kọ́ yẹn sáfà ní ẹgbẹ́ lọ́sùn náà Iṣẹ́ ọ̀pọ̀ fẹ́ẹ̀sì aláàdì lóòótọ́ yẹn á ṣiṣẹ́ aláàdì dúró gbé kìlọ̀ má gbé kìlọ̀ kó wá sí ó lè mọ̀ pé bí á bí aago ń ṣẹlẹ̀ sí mẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́ ni pé Islam ní ọ̀dá fún ẹni tí ó bá sùn tí tí ń jọ fi ọlọ́wọ́ bá àlejò láti ò padà rí bí mọ́ ọ̀sẹ̀ nítorí pé ó sùn Ah, nípa ẹ̀sìnkú mo tó ń tàn wájú wá máa lọ pláàni ogun sásìkò tí kò ní fi rí bí gbé òfin ọlọ́run ọba àlèkè ọ̀dá dúró ah, ni ó jí àlóyà ní ẹ̀pẹ́ ni ordinary tí o bá pláàni even kó máa ṣẹlẹ̀ kó incidentally more than times tí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ inú ìkẹ́ ọlọ́run pé eh, rúfin àlùkọ́lẹ̀ ń sàdẹ̀sà ìkọ́ gègé pẹ́lẹ́sẹ̀ ni wọ́n lè kọ fún tàn ẹnu ẹni tí bá ń sùn tí tó yẹ kó ṣe lásìkò tí ń sùn kò wọ́n ti ṣe nítorí pé ń sún àníkọ̀ ìṣẹ́kùsí wọ́n tọ́ ní ẹgbẹ́ ń ṣẹlẹ̀ pé nísìn láti kó pláàni ẹ̀ kò ní intention kó máa máa pláàni kí gbẹ́gbẹ́ ìṣàfúntọ̀ ní sọ tí máa máa pláàni orin lásìkò láti lè fi ṣẹ̀ríkà àṣòyínkọ̀ ń fẹ́ lọ sínmi ìyẹn ni ò dáa ẹni ó ń tọ̀run kọ́ àníyàn tó ní òun ni ó ní ẹsẹ̀ lórí ìyẹn kọ́ náà yìí lọ́n kẹ́ni kó ń gbé lọ kí náà ìwà tí ma sẹ́rà nù kọ́ o àgbáṣe kó kásẹ̀ jẹ́ ọkọ́ o kó ń sára máa ń gbé lọkọ̀ níbi wá kí òun yẹn ní àsìkò rẹ̀ tí ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ó ìǹtẹ́ǹtì àìmáàmà fẹ́ ṣèjọsìn pẹ̀lẹ́ gíga tìbí ọlọ́mà pé mo ṣe lọ àníyàn tó ní ni ó di ẹ̀ lórí ìyẹn kọ́ náà ló kà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò ní ṣe òun náà ni ní ó kírun yẹn nígbà tó máa pé máa ń náà máa ń sọ̀rọ̀ àti àwọn ọ̀sìn yàrá fáyọsọ̀lẹ̀ ha ìlà àgàkàrọ̀ ha ẹni tó bá sùn gbàgbé tí ò lè fi kírun àbótí ẹ̀gbàgbé tí ẹ̀sùn ká gbàgbé àti kírun kárásìkò rẹ̀ nígbà tó bá jí àdúgbà tó bá rántí ẹ̀ńkọ́ náà nìkan ní kókì ìgbà yẹn tó ń tọ̀ wọn níhùn òní tí ó gbọdọ̀ tíra àti lọ fọ̀ máa ọlọ́run kí omi wà ọlọ́run káfí wá takò àsìkò tó ń pa aláṣẹ èyí ni kátìrà ti sọ wọ́lọ́wọ́lọ́ Ẹni iṣẹ́ káwọn, ó láǹfààní láti gbọ́ ń lọ ó súnmọ́ kí wọ́n kọ̀lápọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ tó wọ́n ń wòye sí gẹ́bí background ìyàwó ibi tó ti wá ẹgbẹ́ wọn lẹ́sì pàápàá ìyẹn tó jẹ́ ìyẹ ó ti fẹ́ẹ̀sì so bọ́ọ̀rọ̀ ìfọwọ́ tó wá wòye tó wọ́n bá pé ọkọ̀ ẹ̀sá kéèsì ó súnmọ́ pẹ́kọ́ yá wọ́n lè ẹ̀sá sí tó bá ń lọ tó kùn bẹ́ẹ̀ kọ sílẹ̀ so látara ìyẹn ìyẹn wá kó advice lórí tí èrògbà ti tẹ̀ so lẹ́yìn ìgbà ẹ̀rọ wọn wọ́n ti kọjá ìyẹ̀ báyìí ṣe pé òun náà ti tó advice owó advice ẹwọ́ advice náà ni pé ó wà kọ́lé o pé tó wọ́n pé tó wá lọ ṣàṣí nǹkan ọ̀kan bẹ́ẹ̀ yẹn ó ní but wá after lẹ́yìn náà mind òun wà disturb pé àbúkọ tó ti tó pé òun náà ti lọ nígbà pé èèyàn kan lè ṣe báyìí sí èèyàn kan lè ṣe báyìí sí òun akọ́nà kìí sábú ní kíyàn nígbàgbọ́ pé ìyàn lè ṣàṣíyàn inú súnà lọ́nà ní kíyàn nígbàgbọ́ pé ìyàn lè ṣàṣíyàn ṣùgbọ́n àgbọ́dọ̀ máa instigate yẹn láti nígbàgbọ́ sí pé ah, báyìí báyìí báyìí báyìí fẹ́yìn nísìn pé àgbà sí báyìí kan máa ṣàṣẹ o ìyí òun àgbọ́dọ̀ sí ọmọ ìsìlámù yẹn kátàkó pé ẹnìkan lè ṣàṣeyàn tẹ́ ń pè lásàṣẹ ni kéèyàn fi èṣù àbí irinṣẹ́ èṣù báyẹn lò kí n tí ò dáṣẹlẹ̀ sí ìyàrá ẹ̀kọ́ ó lè lẹ́yìn anígbàgbọ́ gbogbo bẹ́ẹ̀ mọ kí ẹ máa wá ní fíẹ̀ fún kinní yẹn gẹ́gẹ́ bí ẹ kí ẹ sí ń kọ́ òyìnbó wá ní sí ń torí pé yẹn ń fi ẹ anticipated problem yẹn yẹn nù dá pé nísìn gbọ́nú ìgbàgbọ́ ahàlù súnà ni pé àṣàṣì ń bẹ̀ náà. Alaikum wọ́n látẹ̀lẹ̀ kọ́ṣù pé bóyá àjẹ́ ìyẹn ọ̀pọ̀ ọ̀gbọ̀n níbi ilé babaláwo àbí ìkọ̀kọ̀ àbí pé ọlọ́run tó máa ń fi àwọn babaláwo ní ma fi ń ṣe sábàbí pé àbá lọ síbẹ̀ ọ̀rọ̀ ní ìtọ́ bá sọ lórí ìlú òótọ́ pẹ̀lúsìn ìgbésẹ̀ pé bóyá ọdún ṣe ṣe kí èèyàn tó máa ṣáà bí nígbà ní ìsìn ilẹ̀ èèyàn lè máa lẹ́yìn kejì ẹ̀ wá tẹ ọ̀nà wọ́tí kejì ẹ̀ kí ìṣẹ́wà lọ dáhùn ṣe ọmọ àdàbí ìtìjú ọmọ àdàbí ìtìjú ìtìjú fún ọ̀nà fún ẹ̀kọ́ olúbìnrin wà á dáadáa ó ìjà mi nígbà tó kọjá sọ́nà bẹ̀rẹ̀ sí ẹ̀ẹ́dẹ̀ ṣe ṣe ọ̀rẹ́ tó olú àti abẹ́ ẹ̀. a gbọ́dọ̀ lọ bá babaláwo a sì gbọ́dọ̀ lọ bá àfá aláwo láti lọ wá nǹkan sọ̀rọ̀ wa ẹni bá lọ wá bàbá aláwo àbáfà aláwo lọ bá wá nǹkan sọ̀rọ̀ rẹ̀ ó ń tàn tí kò ní islam especially olùbá bàbá aláwo tí kò ní islam ń bẹ̀rù ní pé à ọlọ́run bá àríkẹ́ ọlọ́nkọ́ yìí máa ń sọ pé à ń bọ̀ ọlọ́nkọ́ wọn ní kì í yá lógún ọdún ní àwọn ọ̀sọ̀kúsọ àwọn ẹnu ẹnìsìn àìyálógún ọdún kò ní kò ní dé lè dé sáájú ogún ọdún kódà bọ̀ ọlọ́run lè dé kíákíá ẹnìsìn àìwáyálógún ọdún kò ní ká torí ìlọbẹ́lòmí ìtumọ̀ rẹ̀ ní pé fẹ́ lọ kó sínú ojú ọ̀nà jáà námọ̀nà iná ẹ̀ kọ́ fẹ́ kó fẹ́ ń kọ́ wọ náà ni rẹ̀nísìn inú kíyàn ṣe sùúrù lórí àjẹ́nà àbí kíyàn wá lọ jòkó sínú náà gbé ewé olódàjú bẹ́ẹ̀ sì yẹn sì lọ́ba abaláwo náà kíyàn má rí nkankan ní wàá méjì khasira dùnìyà wal akhirah ní ó ṣòfò ayé tó torí ẹ̀ lọ́ba abaláwo á tún wá ṣòfò alkiyama ẹ má jẹ́ àbáwọn dá àbá eléyìí o a gbọ́dọ̀ bá wọn ẹ̀yìn bí babaláwo kankọ́dà fáaláwo èwọ̀ ni ò kìí ṣèwọ̀ lásán o nítorí lè mú yẹn kún mẹ́sìn ọlọ́ọ̀ni kọ́lọ̀ ń kó làwà o náà kìí ṣe interest ní ó tẹ̀sán owó tẹ̀sán ni owó mọ́ ẹ̀yìn ṣẹ́ àbí ṣe ẹni tẹ́ kó 10,000 naira fún tẹ́ni kó bá yín sẹ́ndẹ̀ sí báńkì tí yín ti ń bẹ ní kóòdù tí sàtọ́ wọn sẹ́yìn abẹ́ẹ̀kọ́ ni owó náà wọ́n lọ kó sí báńkì ni ẹ̀yìn sì ti gba oyin abẹ́ẹ̀kọ́ owó wàkálà chájì sí ni pé mo mọ́ wọn sẹ́ bá lọ sí báyìí wá gbowó kí mo ránṣẹ́ kì í sowó wípé à ń jẹ interest even in the definition of the interest èyí ò rí kì í sì tún wọn interest ni ẹ ìyàwó lára ọ̀rọ̀ ara yín pé nísìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ kó fún kí bá àbí ẹ kó fún abẹ́kọ̀ọ́ tí bá ń sẹ́ndì ó sí lágbàjá ó wá gbówó yẹn fún yín sí wọn ga fún ẹ̀gá tí bàbá yẹn sẹ́ndì ẹ̀gá tí wà ká tẹ̀gẹ̀ wọ́n yọ lọ ìyàbẹ̀kọ́ so ó yẹn lọ kọ́ nípa lọ sówó irinṣẹ́ ni tí ẹ̀ ń san fún kìí sí kíbíyà íńtírẹ́sì ló kíbíyà yáwó lọ ẹ̀ yáwó ẹran ṣẹ́ so kò sábúrú níbi irú àwọn ìran transaction bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ náà. No. No. Mo gbé sí. Ẹjọ́. Ọmọ POS, ẹgbẹ̀rún wà níbàá ní ọ́fíìsì wọ́n kọ́ máa gbówó lọ́ọ̀nù bí màá máa fún wọn ní cash tó ti níwà báńkì náà lówó yẹn wà o inú báńkì lówó yẹn lọ́wọ́ báńkì tí èmi ní báńkì tí èmi ní lọ́hùn èmi kàn gba owó lọ́wọ́ wọn èmi fún wọn cash ní ni o inú àkáǹtì báńkì náà ló mọ̀ ẹ́ owó tí ẹ kó fún yẹn gẹ́gẹ́ bá ń ṣe bíbélì àwọn bèbè ṣe bí ṣe ọkọ̀ bí ṣe kò lè bíbí àmọ̀ ìbá lọ́wọ́ ẹ̀ irinṣẹ́ ẹkọ́ lọ sí àwọn pos àríọ̀kọ́ hmm. náà ṣe 200 naira 200 naira pé ọ̀rọ̀ yí ẹran ṣẹ́ ni pẹ̀lú nísì ẹgbẹ́ bí owó pé ó fẹ́ gbé lọ́wọ́ yẹn kọ́ pẹ̀lú nísì ẹni sùúrù àgbú báńkì tí wà báńkì tí gbọ́dọ̀ wà lápẹjú ẹ̀ GTB bank gbọ́dọ̀ báńkì wà ní kóòdù tẹ́bà lọ sí GT bank pé ní sísẹ́ ẹ̀rí mọ́tò lọ́sílẹ̀ ǹtẹ́ owó tẹ kún fún ẹni sí o kò sí àkókò sínú atm báńkì a lọ sọ yẹn padà sí báńkì wọ́n yọ yẹn lára ti àbẹ́ ẹ̀kọ́ so owó yẹn báńkì kọ̀ọ̀kan oye mi bísínẹ̀sì báńkì kọ̀ọ̀kan ìpín mm. wọn ní mùsùlùmí gbọdọ̀ tí ẹ̀bá dábàá báńkì lọ́tọ̀ ẹni kí lẹ́yìn owó wa gbogbo tó wà ní báńkì èyí lọ́bí sí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ordinary musulmi ò gbọ́dọ̀ báńkì pẹ̀lú àwọn interest banking ṣùgbọ́n àti wà láwùjọ pé a mẹ́tì bí àlìbalẹ̀ wà sẹ́yìn lè kó bílíọ̀ lọ́wọ́ ẹni sí kẹ́kọ́ sí ní ìwàyá lẹ́yìn pé ẹnìkan kó bílíọ̀ fún ẹgbẹ́ ẹ̀sìn kan lọ́wọ́ kó lọ́wọ́ sí lẹ́kùsí ààrẹ ni àwọn ẹ̀kọ́ báńkì náà bẹ́ẹ̀ ni fẹ́ kó síbẹ̀ ẹni sì mú But any bank? ń lóbà bọ́ ẹni báńkì náà ní tán ṣe so ọlá ọlá ẹni sòrò necessity mo gẹ̀tì ìpìlẹ̀ kí mùsùlùmí ò gbọ́dọ̀ transact with interest banking But a ti wà láwùjọ pé káwá ní kí gbogbo mùsùlùmí máa transact pẹ̀lú rẹ̀ báńkì ẹ̀kọ́ ayé máa wà yẹ̀nà bẹ́rù fún wa à ń transact lábẹ́ ìkóṣí báńkì yọba abẹ́ ìkẹ́kẹ́ abẹ́ pé nídìí yẹn so pressing so la làwọn afáfihàn dápadà ṣe pẹ̀lú pé a kàn gbọ́dọ̀ sọ́ra fáwọn tí ń jẹ́ èlé tí ń bẹ níbi àwọn kìíní ẹ̀mí kìí nísìn so pẹ́ni ẹni ó ń ta sáfẹ́ báàkì yẹn wọ́n kọ́ ní ìṣù nísìn bọ́ kí ni tí ń bá báàkì yẹn transact yẹn lórí kí ni area transaction yẹn ìwọ̀ wo ní bẹ́ẹ̀nbẹ́ láfẹ́ wò nísìn. nínú owó tí wọ́n tó kú ẹ̀ tó wà ní báàkì yẹn sọ wọ́n tàbí pẹ̀lú interest rẹ̀ tó ń wọlé tó ń jáde tó wọlé tó ń jáde tí ń tẹ́sì bá ti wo ogun oyin ẹmọ ní tẹ́ kó sí ìjàfẹ́kọ́ ṣe gbọ́ bàbá ẹmọ tí ẹ nínú oyin tí ń tẹ́sì bá ti gun oyin ẹgbà owó tí ẹ fi ń tẹ́sì rẹ̀ tí ẹ nígbà náà. náà ìbéèrè pé lọ́wọ́ méjì nípa kí ẹ̀yà kírẹ́dìtì lórí fóònù àwọn mẹ́rin rí báyìí àwọn mẹ́rin kìí ṣe rìbá orí nísìn ní kálùkù sí lórí tó fi wo eré ẹ̀ sun tí àwá mú ní kìí ṣe rìbá wallahu a'lam Nàbùkọ́lọ̀bá sàn ọ̀fà ní ẹ̀sìn lórí láyé àti ẹ̀bùn ìkìyàmù. Ẹjọ́ fún ẹ̀kíyèsí torí wípé á ah, ó sì á fi náà àfihàn ìbáyìí. Ṣẹ́rá ọ̀pẹ́ṣẹ̀ náà bẹ́ẹ̀ ni àti sọ fún ọmọ náà àwọn lẹ́kṣọ́sì àárínkọ́lẹ̀ tí ó jẹ́ wà dáwà ní jẹ́ àtàdìdálò bẹ̀rẹ̀ gbogbo àwọn ẹlẹ́wà tẹ́kún fẹ́ máa rọ̀ ẹni pé ó fẹ́ sì jẹ́ ẹ tó bá ti ní béèrè lọ́ndà béèrè kẹ́ni ló náwọ́ káàkiri bàtà pé ẹ̀hẹ́ lọ́ndà bẹ́ẹ̀ alimọ́bẹ̀ fi àyè gba ẹjọ́ ẹ tó bá ní béèrè ló náwọ́ but èmi náà ní أشهد أن لا إله إلا أنت أستغفرك